mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ nìkejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni princess ìfẹ́mìdé ló ti sọ lórí ayélujára wípé ohun tó dára ni kí gbogbo ènìyàn máa ṣe rere lásìkò yìí nítorí wípé ìṣọwọ́ tí ọ̀pọ̀ àwọn ènìyàn fi ń gbẹ̀mímì lójijì ti rú gọ́gọ́ sí i ọ̀rọ̀ yìí ló sọ lásìkò tó ń bá ikọ̀ orísun tẹlifíṣàn sọ̀rọ̀ lásìkò ètò orin olóṣooṣù èyí tó máa ń ṣe láti fi gbé olúwa ga lórí ayélujára fún wákàtí kan rẹ̀ ó sọ wípé ọ̀pọ̀ ewu ni olódùmarè ti gbé òun ré kọjá léyìí tó sì tọ́ kí òun máa yìn kó sì máa fọpẹ́ fún un ní gbogbo ìgbà ẹ díẹ̀ níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin fújì ni King Ayinde Marshal Mayegun General tí lo ìtàkùn ayélujára rẹ̀ fi kí ìlúmọ̀ọ́ká kéèsì kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó ṣe nílọ́lọ́ yìí ó sì gbàdúrà wípé kí olódùmarè jẹ́ kí ó ṣe ọ̀pọ̀ ọdún nílé ayé. kú oríire tọjọ́ bí ẹ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan nínú àwọn olùtakọ̀ngbọ̀n ìdíje Big Brother Naija tó ń lọ lọ́wọ́ níyì ni òye ti fi hàn gbangba wípé lóòótọ́ ni ó jẹ́ olólùfẹ́ àti olùlò ìtàkùn TikTok gẹ́gẹ́ bí ó ṣe sọ ẹ wo díẹ̀ níbẹ̀. Option A is to stay with your wife for the rest of your life option b. b b b. I choose. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn olólùfẹ́ broda shaggy àti mr macaroni ni wọ́n ti ń lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọ́n pè ní switch èyí tí broda shaggy jẹ́ olùkọ́tàn rẹ̀ shaggy sọ wípé ẹ̀rín kan ń pa òun ni nígbà tí òun kọ ìtàn náà ó sọ wípé nígbà tí ìmísí rẹ̀ wá ó jẹ́ ohun tó yani lẹ́nu púpọ̀ ó ní bí ìmísí náà ṣe wá tóun sì ń kọ́ ní òun rẹ́rìn-ín àrín tàkìtì ẹ díẹ̀ nínú fọ́nrán náà lọ. Yeah. Yeah. Yeah. Yeah. Ah. Yeah. Stop. It's okay. It's okay. Please. Ha ha ha. My brother. My brother, is everything alright? Are you okay? Ha. Oh, balance ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni ó jẹ́ ìyàlẹ́nu fún láti rí àwòrán àwọn ọkùnrin méjì tí wọ́n ṣe agbátẹrù ètò Big Brother Naija ẹlẹ́ẹ̀kẹfà irú rẹ̀ pẹ̀lú bílíọ̀nù méjì náírà tí ọ̀kọ̀ọ̀kan wọ́n sì fi bílíọ̀nù kọ̀ọ̀kan sílẹ̀ léyìí tí ọjọ́ orí àwọn méjèèjì kò tó ọgbọ̀n ọdún léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ayélujára wípé a ah, ká má pààrọ̀ owó ń bẹ lórílẹ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré àfihìsọwọ́ ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn ní ọjọ́ ajé láti má ṣe gbára lé ọ̀rẹ́ kankan o pàápàá ọ̀rẹ́ orí ayélujára wípé bí o bá fi àwòrán ọ̀rẹ́ rẹ sórí ayélujára tí òun pẹ̀lú lo àwòrán rẹ lórí tirẹ̀ kò túmọ̀ sí wípé ẹ fẹ́ràn ara yín dénú wípé ojú ayé lásán ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kan nínú àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré Dàmọ́lá Ọlátúnjí ló ti lo àǹfààní àwòrán tí Dàmọ́lá Ọlátúnjí fi sórí ayélujára rẹ̀ fi ta sí i láti lọ ṣe ìgbéyàwó alárédè èyí tí gbogbo ayé yóò rí pẹ̀lú ìyàwó rẹ̀ Olúwabùkọ́lá ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí Dàmọ́lá Ọlátúnjú fi àwòrán sinimá tuntun kan tó ń bọ̀ èyí tí wọ́n pè ní White Wedding tó ṣe pẹ̀lú aya rẹ̀ sórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká akọrin tó tún jẹ́ gbajúgbajà lórí ìtàkùn ayélujára Túndé Ednut ló ti lu adẹ́rìn-pọ̀ṣọ́nù apọ́rọ̀rọ̀ lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun eléyìí tó máa ń ṣe pàápàá bó ti máa ń ṣètò ìyìn ní ojú pópó àti níta gbangba tí kò sì fi àwọn ènìyàn tirẹ̀ sílẹ̀ pẹ̀lú ayọ̀ aláìlábùlà èyí tó máa ń bẹ lójú rẹ̀ ní gbogbo ìgbàkigbà tó máa ń bẹ nígboro pẹ̀lú àwọn ènìyàn tirẹ̀ ó sọ wípé kò ká ara rẹ̀ kún ẹni tó ti mókè ṣùgbọ́n síbẹ̀ ó sì ń ròpọ̀ lẹ́pọ̀ pẹ̀lú àwọn tirẹ̀ ní àwọn ghetto gbogbo. Thank you. nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká olórin ni aláyọ̀ melody singer ló sọ wípé ikọ̀ ò fi sílẹ̀ fún ọ̀kan o nínú oúnjẹ àti ìbálòpọ̀ ọ̀rọ̀ yìí ló sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú Orísun tẹlifíṣàn wípé pàtàkì lóúnjẹ bẹ́ẹ̀ sì ni pàtàkì ó ní ìbálòpọ̀ wípé àwọn méjèèjì Táyé Lolú àti Kẹ́hìndé ni àwọn méjèèjì ìkan kò gbọ́dọ̀ yára wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni tọ́pẹ́ àlàbí ti pèpè sí gbogbo ènìyàn láti yí padà sólúwa kí wọ́n kúrò lójú ọ̀nà ẹ̀ṣẹ̀ wọn nítorí wípé eléyìí wà nínú ohun tó ń fa orílẹ̀-èdè nàìjíríà sẹ́yìn kí olúkúlùkù lọ ṣọwọ́ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yìí ló sọ lásìkò tí ó ń fi orin ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tó sì fi sí orí ìtàkùn ayélujára wípé ohun tó lè mú kí orílẹ̀-èdè tẹ̀ síwájú kí àlàáfíà sì máa jọba ó ní kí gbogbo ènìyàn sá fún ẹ̀ṣẹ̀ láwọn alátorí ayélujára tí tó fi máa dìgbà míì tá ó máa fi re àti àánú pàdé má sọkún jù má rẹ́rìn jù má ṣeré jù nítorí pé jù tó rí yẹn ó máa padà wá dùn ẹ́ jù ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.